إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فولان وبا أترى لكم كيولان وبا أترى جنجة الله وبا فواسي وجوه النبي صلى الله عليه وسلم àti àwọn aráalé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ila yawmin la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim títí di ọjọ́ gbé dal qiyamah ọjọ́ tó jẹ́ sí pé la yanfa'u malun wala banun àwọn dúkìá tí yàn ní kò ní sí aláǹfààní lọ́jọ́ náà àwọn ọmọ tí yàn bí bó ṣe wù kí wọ́n jẹ́ ní Ọlọ́run ọba tó kò ní sí aláǹfààní tí yàn bá ti rin ojú ọ̀nà tọ́lọ́run bá tí yàn bá ti jẹ́ mùsùlùmí illa àyàfi ẹni tó bá wá pẹ̀lú ọkàn tó mọ́ tó bá wá bá ọlọ́wọ́n bá pẹ̀lú ọkàn tó mọ́ irú ẹni báyìí òun náà ni ọlá lọ́dọ̀ ọlọ́wọ́n bá naam ya ikhwanana ọ̀rọ̀ tí a ń gbéyẹ̀wò síwájú kí àtúnyà díẹ̀ òun náà ni ọ̀rọ̀ ìtumọ̀ sí èdè Yorùbá ọ̀rọ̀ Sheikh Yahya al-Hajuri Yahya ibn Ali al-Hajuri ọ̀rọ̀ tí wọ́n sọ lórí Muhammad ibn Ali Jabata tó jẹ́ ọkùnrin asọ nínú yìí ọ̀rọ̀ tí Sheikh Yahya al-Hajuri tí wọ́n sọ lórí ọkùnrin náà nígbà tí wọ́n béèrè lọ́wọ́ wọn nípa àkídà tí ọkùnrin náà tó ń pèpè sí ó ní à ń sàlàyé lọ ọ̀rọ̀ náà àni ti sọ láti ọdún tó pẹ́ sẹ́yìn òun náà ni wọ́n ti sọ̀rọ̀ náà a tó yẹ́ pé a láǹfààní láti lè tú sí èdè Yorùbá fún wa láti gbà yẹn àmọ́ nítorí àwọn nǹkan tó ń já rẹ̀yìn lórí ọ̀rọ̀ ọkùnrin Muhammadu Ali Jabata yìí àwọn sọkúsọ tó ń sọ àwọn ìtayọ aláàrẹ̀ àwọn àṣejù ẹ̀ àwọn ìdá manhajirú ìdá ojú ọ̀nà ahlu sunnah wal jama'a rú àti ìtàn àwọn èèyàn jẹ́ ìmá sàfitì sójú ọ̀nà ahlu sunnah in tí ojú ọ̀nà ahlu sunnah tó ń ṣe káàkiri eré lọ́pàá ló kí a na ọ̀rọ̀ yìí síta láti tú sí èdè abínibí wa fún gbogbo ẹnikẹ́ni tí ó láǹfààní àti gbọ́ èdè lárúbáwá tí wọ́n fi sọ̀rọ̀ náà ibi bá ọ̀rọ̀ náà dé òun náà ni ọ̀rọ̀ al-udhr wípé sí nínú ìlànà ọlọ́wọ́n ba òṣùwọ̀n ọlọ́wọ́n ba ti òṣùwọ̀n tí anábi sallallahu alaihi wasallam tí ó gbé kalẹ̀ tó gbà wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba ìjó wọlé ìjọ́ Ọlọ́run Ọba àlékẹ́ lásẹ́ yóò ma bá àwọn èèyàn lò lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama pẹ̀lú àìmọ̀kan pẹ̀lú wípé wọ́n jẹ́ aláìmọ̀kan sọ́lọ́run Ọba àwọn ọ̀ràn yẹn ọlọ́wọ́n bá àwọn nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá làbọ́ lọ́rùn àtàwọn nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá tí ó kọ̀ fún tó bá jẹ́ aláìmọ̀kan nípa àwọn òfin wọ̀nyí tó fi wá kú sórí àìmọ̀kan yìí tí è ṣe pó ṣe tí è ṣe pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló mú ṣe lọ́wọ́n ọba àbóhun ló mú ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá kọ̀ fi bí kọ́ mọ́ ṣe ǹjẹ́ lọ́wọ́n ọba àlékẹ́lá ṣe yóò bójú ànúwò yàn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà tí yàn bá jẹ́ aláìmọ̀kan yìí tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá wá sí torí báyìí tọ́lọ́wọ́n ọba ò ní fìyà jẹ́ tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá ò ní fi wọná nítorí pọ́ jẹ́ kíni o torí pọ́ jẹ́ aláìmọ̀kan nípa tí yóò ṣe ń lé ayé torí wípé kò mọ̀ ipọ́lọ́wọ́n ọba àlékẹ́lá ò fẹ́ a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́wọ́ kò tó di pé ọ̀rọ̀ Rashid Mustapha Abubeji kò tó di pé ọ̀rọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kò tó di pé ó wọlé eléyìí tí ó wá mú wa láti tẹ ìmọ́lẹ̀ sí ibi ìṣẹ̀lẹ̀ náà nítorí kí ọmọbà máa parọ́ fún al àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ kọmọ́bà àmọ́ tààlùmọ̀ yìí jẹ lórí ìwà ọ̀daràn tí wọ́n wù lórí ìwà àìlẹ́kọ̀ọ́ tí wọ́n wù lórí ìwà tó tako ìwà ahlu sunna ìwà tó tako kìtàbà di sunna tí wọ́n wù tí wọ́n wá ti torí ẹ̀ tọ́lọ̀ pẹ̀lú pé wọ́n rí ẹ̀wọ̀n he naam inshallah ta'ala ma tẹ̀síwájú lórí ọ̀rọ̀ al'adhur bijali tá ń bá lọ tí a bá gbàgbé a ń ṣe àgbéyẹ̀wò tíra adwa'ul bayan fi idahil qur'an bil qur'an ti ji sheikh muhammadu al-amin ashinqiti tíra náà ni a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lórí ọ̀rọ̀ al'adhur bijali lórí ọ̀rọ̀ pé ǹjẹ́ àìmọ̀kan ǹjẹ́ ó wọlé gẹ́gẹ́ bí àwíjàre fún yẹn níwájú Ọlọ́run bá bí ó wọlé sorry ǹjẹ́ àìmọ̀kan wọlé gẹ́gẹ́ bí àwíjàre fún yẹn lọ́jọ́ gbé alkiyama níwájú Ọlọ́run bá bí ó wọlé so a Sheikh Yahya al-Hajuri wọ́n ní kí wọ́n ní ta bá fẹ́ wo ìfọ́síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ tíra أضواء البيان في إيضاح القرآن بالقرآن بكنا كيالا تفسير تفسير ابن كثير ari àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ méjèèjì so ilé lọ́fà láfi lọ sí tíra láfi kọ́kọ́ sàgbéyẹ̀wò tíra tafsiru muhammad ibn amin al-shinqiti muhammad al-amin al-shinqiti tí wọ́n pè ní adwa'ul bayan fi idahil qur'an bil qur'an naam lẹ́yìn tí a ti mú àwọn ẹ̀rí méjèèjì wá ẹ̀rí àwọn tó sọ wípé àwíjàre àbí àìmàkà yọ́ ma jẹ́ àwíjàre fún ìyẹn wájú Ọlọ́run Ọba yọ́ ma jẹ́ àwíjàre tọ́lọ́run Ọba lékẹ́ lọ́tẹ̀wọ́gbà lọ́wọ́ ẹrú lọ́jọ́ gbé dal qiyama tọ́lọ́run Ọba lékẹ́ amẹ́rin wọn wá bákan náà àwọn tí wọ́n ní àwíjàre ò ní jẹ́ àìmọ̀kan ò àwíjàre fún ẹ̀dá lọ́dọ̀ ọlọ́wọ́n ba tọ́lọ́wọ́n ba lékẹ́ lọ́tẹ̀ ọgbà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ gbèrè kìyàmà tí ó wà ń lakún bí ìyá ná ẹ̀rí àwọn méjèèjì a ti mú wá sólé tí a ń gbé ẹ̀wò lọ òun náà ni ibi tí àwọn méjèèjì ń fọ èsì lórí ẹ̀rí tí apá kìíní àtapá kejì wọn mọ́ wá ó ń kálukú ló lésì tọ́fọ̀ lórí àwọn ẹ̀rí tí wọ́n mú wá pé ẹ̀rí tẹ́yìn mú wá o nǹkan tá fi sọ wípé ẹ̀rí yóò wọlé òun náà nítorí àwọn nǹkan báyìí torí àwọn nǹkan báyìí so wọ́n fọ apá kìíní wọn àtapá kejì wọn wọ́n fọ èsì lórí àwọn ẹ̀rí náà naam wọ́n ni wa mimman dhahaba ila ahli ila anna ahl ila anna ahl al-fatrati alladhina matu ala al-kufri fi an-nar an-nawawi fi sharh muslim wa haka alayhi al-qarafi fi sharh at-tanqih al-ijma' lẹ́yìnà àti kàbí báyìí ní jòkótá sí gbẹ̀yìn wọ́n ni wa ajaba ahlu hadha al-qawl an qawlihi ta'ala àwọn tí wọ́n gbà wípé àwíjàre àbí àìmọ̀ká ò ní jáwíjàre fún yẹn níwájú ọlọ́run ọba lọ́jọ́ gbé dàlkìyàmà tí ó wá mú yẹn là nínú yẹn ọlọ́run ọba àwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n fèsì lórí ẹ̀rí àwọn tí wọ́n sọ pé béèyàn bá jẹ́ láìmọ̀kan nípa àwọn òfin ọlọ́run ọba kan tó fi kú lórí àìmọ̀kan wọ̀nyí ọlọ́run ọba àlékọ́lọ́sà mójúkú fún lọ́jọ́ gbé dàlkìyàmà tó bá yẹ àwọn tó ń láì mọ̀kan ò wọlé wọ́n fèsì lórí ẹ̀ àkọ́kọ́ wọ́n fèsì lórí ayà tó sọ pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ayà tọ́lọ ní àwọn ọlọ́wọ́n ba àjẹni tó máa ń jẹ àwọn èèyàn níyà àyàfi lẹ́yìn tá bá gbé òjíṣẹ́ dìde sí wọn a ní jẹ àwọn èèyàn níyà títí tá fi gbójíṣẹ́ dìde sí wọn tàbá gbé òjíjẹ́ dìde sí wọn tàbá wá takú ìgbà yẹn láti máa fìyà jẹ wọn wọ́n fẹ́ ọ èsì lórí ẹ̀ lọ́nà ọ̀nà mẹ́rin onágbà fọ èsì lórí ẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ al-awwal anna ta'dhib al-manfiya fi qawlihi wa ma kunna mu'adhibina al-aya wa amthaliha wọ́n ní èsì alákọ̀ọ́kọ́ lórí aya yìí wípé ìjẹníyà tí ọlọ́run bá àríkẹ́lá ń gbé kúò nínú áyà tí ó sọ pé wà ma kunna mu'adhibin títí dé parí áyà náà tọ́lọ́run bá ní àjẹni tí máa ń jẹ àwọn èèyàn yà lórí aburú tán bá ṣe títí tá fi gbé òjíṣẹ́ dìde sí wọn tí wọ́n wá takú wọ́n ní ìjẹni níyà bá àríkẹ́lá ń gbé kúò nínú ọ̀rọ̀ yìí àtàwọn ilé ìtọ́jọrú ẹ̀ ta ti mú wá minal ayat nínú àwọn ayat tí a ti sáájú mú wá innama huwa ta'adhibu dunyawi innama huwa ta'adhibu dunyawi wọ́n ní tọ́lọ́wọ́ bá ìyà tọ́lọ́wọ́ bá líkẹ́ lóhun ní fi jẹ òun náà ni ìyà tayé lọ́lọ́wọ́ bá ń sọ nínú àyà náà ìyà tọ́lọ́wọ́ bá líkẹ́ lá ń gbé kú òpóhun ní fi jẹ nínú àyà náà pé ìyà tayé ni kìí sí yàtàlkìyàmà ìyapọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ òní pa wọ́n rẹ́ nílé ayé ọlọ́wọ́n bá àlékẹ́lẹ́ òní kó parun bá wọn nílé ayé lọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ ń sọ wípé òun ní fi jẹ wọ́n kìí ṣe tàlkìyàmà wọ́n ní kàmà wákọ̀ àfi dúnìyà mìnàlá àzábì bí qawmi Nuhin wọ́n ní rẹ́bù ṣe ṣẹlẹ̀ nílé ayé ìyà tọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ sọ̀kalẹ̀ lé àwọn ìjọ àyàfìgbà tó wọn bá gbójì jẹ́ dìde sí wọn tó wá yarí tọ́takú wa qawmi Hud irú ìyà tọ́lọ́wọ́ bá lékílá tó fi jẹ ìjọ Hud tọ́lọ́wọ́ bá lékílá lóhun ní fi jẹrú wọn wa qawmi Salih irú ìyà tọ́lọ́wọ́ bá lékílá fi jẹ ìjọ Salih lọ́lọ́wọ́ fi ní jẹ wọn wa qawmi wọ́n ní irú ìyà tọ́lọ́wọ́ bá lékílá fi jẹ ìjọ Lut irú yàtọ̀ náà bá fi jẹ wọ́n láyé ìlọ́lọ́wọ́ bá lóhun òní fi jẹ́rọ àwọn báyìí wọ́n ni wà ìzàn wọ́n ni tọ́bá wá rí báyìí fàláyù náà fi zálika ta'ziba fil akhirah wọ́n ni eléyìí báyìí kò ta kó pọ́lọ́wọ́ bá lékè lónìí fi àjẹ wọn lọ́jọ́ gbèrà kìyàmà àwọn aláìmọ̀kan tí wọ́n ṣe nǹkan ọlọ́wọ́ bá lékè ló fi wọ́n ní àyà yìí ọ̀ta kókó wọn ní jíyà lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama in tó ń takò in tọ́nà ọba àríkẹ́ lá ń gbé kúrò fún wọn òun náà nìyà tayé pọ́nà òun ní fi jẹ wọn wà ní sábà hadha alqawla alqurtubi wa abu hayyan wa shawkani wa ghayruhum fi tafasirihim ila aljumhur wọ́n ní alimam alqurtubi àti abu hayyan àti ashawkani wọ́n ní nínú àtàwọn tó yàtọ̀ sí wọn wọ́n ní wọ́n sì àfitì gbólóhùn yìí nínú tafasiru wọn nínú tíra tafsiru wọn wọ́n sì àfitì gbólóhùn yìí pé gbólóhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà wípé ìyàtọ̀ lọ́wọ́ bá lékẹ́lá ń gbé kó pé òun ní fi jẹ wọ́n àwọn aláìmọ̀kẹ́ yìí pé ìyà ayé ni kìí sí alkiyama wàlúwájú thani wọ́n ní ojúpọ̀n ẹlẹ́ẹ̀kejì tàbí fèsì أن محل العذر بالفترة المنصوصة في قوله wọ́n ní ojúpọ̀nà lẹ́ẹ̀kejì ní pé ká sọ pé ayé ìfúnni ní àwíjàre pẹ̀lú wípé èyàn sẹ̀mí lásìkò kan tọ́lọ́wọ́n bá lè kẹlẹ́ ògbójíṣẹ́ kàdìdé tọ́lọ́wọ́n bá ń sọ nínú gbólóhùn Ọlọ́run bá wípé wà mọ̀kúnnà mọ́ àzìbìnà àláyà ayé àtọ́lọ́wọ́n bá lè kẹlẹ́ pé à nífìyà jẹ èyàn kankan àyàfìgbà wọ́n ní wa amsaliha àti irú àwọn àyà tó jọba yìí fi ghayri al-wadih alladhi la yakhfa ala adna aqilin wa amma al-wadih alladhi la yakhfa ala man indahu aqlun ka ibadati al-awthan fala fihi ahadun wọ́n ní èsì ẹlẹ́ẹ̀kejì ni pé nínú àwọn àlámọ̀rí tí ò bá clear inú àwọn àlámọ̀rí tí ẹ bá ṣe àlámọ̀rí tó fojú hàn tó jẹ́ sí pé àwọn àlámọ̀rí tó fojú hàn tó ẹgbẹ́ kò lè pamọ́ sẹ́nì kankan tó ní làákàyè tó bá yẹ pé àwọn àlámọ̀rí báyìí náà bá kó sí lọ́wọ́ bá ń sọ tó bá yẹ pé àwọn aláìmọ̀kan tó yẹ sí pé kò hàn débi wípé àwọn tí kìí ṣe tó ń pé ó hàn débi wípé gbogbo ẹni tó bá nílà káyò ti mọ̀ pé ọlọ́run ọ̀bọ̀ fẹ́ ilé ìbá ikọ́ wọ́n ní kankan pó pamọ́ púpọ̀ ni tó yẹ sí pé kódà kìí ṣe gbogbo èèyàn ló lè mọ̀ àyàfi àwọn tó bá yẹ pé wọ́n bá nílà káyì gidi gan wọ́n nírò àwọn àlámọ̀rí báyìí lọ́wọ́n bá ìdíkẹ́ láńsọ pé òun ní fìyà jẹ̀yìn lórí pé àlámọ̀rí tí ò bá hàn tí è bá ṣe tó gbajúmọ̀ tí èsè tí gbogbo èèyàn kò tí gbogbo èèyàn mọ̀ tí gbogbo tó nílà káyọ̀ mọ̀ pé káì àwọn ẹ̀ká ti mọ̀ pọ́lọ̀ ọba ilé kẹlẹ́ ọ̀fẹ́ ru eléyìí wọ́n ní kèsì rán àlámọ̀rí báyìí lọ́n sọ àfọwọ́n àlámọ̀rí tó bá pamọ́ wọ́n ní gẹ́gẹ́ bí ibadatil awthan wọ́n ní ka ibadatil awthan gẹ́gẹ́ bí kéèyàn máa jọ́sìn fún òsànsìn kéèyàn máa forí kanlẹ̀ kéèyàn máa ṣe jọ́sìn fún òsà Ṣàngó ni ni Ọbàtálá ni òkúta ni igi ni sàárè ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbogbo èèyàn tó bá nílà káyì ní ó ti mọ̀ pé ilé báyìí ọ̀dá ilé nǹkan tó fojú hàn lélé pẹ́bọ ni ẹ tí ọ̀dá sáwà ń sì nǹkan tó fojú hàn nìyẹn pé ẹbọ ni wọ́n nírò àwọn tó clear báyìí kọ́ lọ́wọ́ bá lékẹ́lá ń sọ yí pé wọ́n ní fìyà jẹ̀yìn lé lórí nínú àyà yìí pé àwọn àlámọ̀rí tó ẹ́sì pé ó pamọ́ fẹ́ pé kèé hàn sí gbogbo èèyàn lẹ́bọ wọ́n nírò àwọn ìyẹn lọ́wọ́ bá lékẹ́lá ní pé àwọn tó bá kó sírò àwọn àlámọ̀rí báyìí tí wọ́n sì jálá ìmọ̀kan ọlọ́run ní fìyà jẹ wọn wọ́n ní àmọ́rú àwọn káforíkalẹ̀ fóòsà káàmà jọ́sìn fóòsà wọ́n ní irú àwọn báyìí kò sẹ́nìkankan tọ́lọ́run bá lékẹ́lẹ́ fún ní excuse lórí ẹ̀ kò sẹ́nìkankan tọ́lọ́run bá lékẹ́lẹ́ fojú àánú wò pálá ìmọ̀kan ni lórí ẹ̀ li'anna al-kuffara yuqirruna bi anna Allaha huwa rabbuhum wọ́n ní torípé àwọn kèfèrí gan àwọn náà fi rinlẹ̀ wọ́n gbà wọlé pé ọlọ́run bá lọ́ba tó dá wọn ọlọ́run ọba lọba tó ń pèsè jẹ mú fún wọn ọlọ́run ọba lọba tí ń dáàbò bò wọn ọlọ́run ọba lọba tí ń sọ òjò kalẹ̀ láti sánmà gbogbo tawhidu rububiya gbogbo tawhidu rububiya àwọn kèfèrí gẹ́fìrin lẹ̀pọ́lọ̀ nìkan ní ṣe àwọn sí ọlọ́run ọba kò dàrú máwọn kèfèrí lójú kò dàrú máwọn kèfèrí lójú pọ́lọ́run ọba ní ṣe wọ́n ní لأن الكفار يقرون بأن الله ربهم الخالق الرازق النافع الضار ipa ọlọ́run ọba lọba tí dẹ́dà ọba tí pèsè àrísìkí fẹ́dà ọba tí ó ń ṣe oore fún ẹ̀dá tó ń ṣàǹfààní fẹ́dà ọba tó ń kó nira báyàn gbogbo àwọn kèfèrí náà gba ilé ìwọlé ويتحققون كل تحقق أن الأوثان لا تقدر على جلب نفع ولا على دفع ضر wọ́n ní wọ́n dẹ̀ ó dẹ̀ dá wọn lójú ní ìdálójú tí ó dógóngó ní ìdájójú tí a tó fojú hàn wípé àwọn òòṣà wọn níkapá láti fa oore wá fún èèyàn ó dá wọn lójú bẹ́ẹ̀ páwọn òòṣà wọn táwọn ń sìn gan wọ́n mọ̀ pé kò lè fáwọn lóore kò lè fa oore wá bá wọn wọ́n dẹ̀ mọ̀ pé kò lè ti aburú dànù fáwọn kò lè tí ìnira kò lè gbénira kó fáwọn ọláwọn náà mọ̀ bẹ́ẹ̀ tó dá wọn lójú kama qala an qawmi ibrahim alayhi wa ala nabiyyina as-salatu was-salam ẹgẹ́ bí ọlọ́wọ́n bá ríkẹ́ yìí sọ nípa ìjọ anabi ibrahim kọlọ́wọ́n bá kó bá wa kí ó bá wa pa anabi ibrahim àti anabi wa muhammad sallallahu alaihi wasallam kó bá wa pa wọ́n pọ̀ kẹ́ kọlọ́wọ́n bá kó bá wa sí àlàáfíà fún wọn lápapọ̀ ọlọ́wọ́n bá ní laqad alimta ma haula yantiqun ọlọ́wọ́ bá láwọn ìjọ anabi ibrahim wọn sọ fún anábì ibrahim nígbàtí ọfọ fọ́ àwọn òsà wọn yẹ́kẹyẹkẹ tí ó fọ́ àwọn òsà wọn tó rún àwọn wọn ibrahim bàtà ibrahim wọ́n sọ fún wọn yí pé ibrahim lè rí pé ta ló serú eléyìí ta ló ibrahim wọ́n sọ fún wọn pé ẹ bí àwọn wọn ẹbí wọn ṣe bọ́lọ̀ ọba yín tẹ́ ń jọ́sìn fún tẹ́ ń ké pè nìyẹn ẹbí wọn yẹ ká lè sọ àwọn wọn yẹ ká lè tú àṣírí ẹni tó dẹrù eléwò fún sí wọn. àwọn ìjọ anábì Ibrahim ń dá olóhùn pé laqad alimta ma ahula yantiqun a Ibrahim ṣe bí wọn náà ti mọ̀ páwọn kìnìún wọ̀nyí sọ̀rọ̀ so ó túnbọ̀ páwọn gánmà yìí pé ń táwọn ń sìn kọ́ o nǹkan tí ò lè sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ yóò lè sọ ẹni tó ká burúba bèèlé tí ó lè de rẹ̀ nígbàtà burúba dé ẹ wo àwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún láwọn nǹkan tó yẹ pé anabi Ibrahim dẹ̀ ó sì débẹ̀ ó sì fọ́ wọn ká yẹlẹyẹlẹ wọn lè dìfẹ́ndì ara wọn wọn lè dáàbò bo ra wọn kó ń bi aburú àbí kó n bi ìnira Ibrahim fẹ́ kàn wọn sáwọn wọ̀nyí ni wọ́n láǹfààní àti dáàbò bo àwọn tí ń sìn wọn kó aburú àwọn Ibrahim wọ́n náà mọ̀ pàwọn ó túnmọ̀ nípa àwọn náà mọ̀ pa àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ó lágbára ni wọ́n wa kama ja'atil ayatul qur'aniyyatu bi kathratin bi annahum waqta ash-shada'ir yukhlisuna ad-du'a lillahi wahdahu wọ́n ní ẹbí al-qur'ani gbé wá al-qur'ani àwọn àyà tó pọ̀ wá nínú al àwọn àyà tó pọ̀ ló wá nínú al wípé àwọn kèfèrí lásìkò tí ara bá ní lásìkò wàhálà lásìkò nira wọn a máa pe ọlọ́run ọba nìkan láì dá nǹkan kan mí papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ni wọ́n máa pè li ilmihim anna ghayrahu la yanfa'u wa la yadur wọ́n ní torí kí wọ́n mọ̀ yí pé ẹlòmíì tó yàtọ̀ fọ́lọ́run ọba ò lè sàǹfààní kò sì lè kónira báyàn wọ́n mọ̀ pọ́lọ́run nìkan ló lè sèyàn láǹfààní ò nìkan ló lè kónira báyàn nítorí ẹ̀rọ jẹ́ pé tábà wà nù wàhálà ọlọ́run nìkan àwọn ẹbọ àwọn kèfèrí kúfùrù ìjẹ́ ìṣe kèfèrí àwọn kèfèrí tayé òde òní ó gbópọn ju tàwọn kèfèrí ayé ànábì lọ àwọn kèfèrí ayé ànábì tábáwánú wàhálà tábáwánú dàmú ọlọ́run nìkan ni wọ́n ma ké pè torí wọ́n mọ̀ yí pé kò sẹ́ni kankan tó lè yọ àwọn kúrò níbi aburú táwọn wà yẹn kò sẹ́ni kankan tó lè kónira bá ní kò sẹ́ni tó lè ranni lọ́wọ́ tó lè ṣe láǹfààní àyàfọ́ ọlọ́run ọba nìkan àmọ́ wọn kèfèrí àsìkò tiwa yìí àtàsìkò tára ní wọ́n àtàsìkò tára dẹ̀ wọ́n àti gbogbo gbàná mọ́ ń ṣẹbọ kódà àtàsìkò tára bá ní wọ́n ẹ̀rí wípé ètò wọ́n máa pè ní nǹkan mí fọ́lọ́wọ́n ba ẹlòmíín wọn ó lè máa pè Jesus bóyá mọ́tò fẹ́ last dent ń sìn blood of Jesus ní wọ́n máa pè ẹlòmíín sì ni ó lè máa pè búlálà búlálà búlálà búlálà ẹlòmí sí ó lè mọ́ pé níyàs níyàs níyàs níyàs nígbàtí wà lábádé bá ẹlòmí mẹ́nu wọn ó lè mọ́ pé ya ahmed tijani ya ahmed tijani agifni yọmí kónú wàhálà yìí yọmí kónú wàhálà yìí ẹlòmí lè mọ́ pé àwólù àwólù àwálù <laughs> oní tó bá fi lè wóòlù àwọn tí wọ́n ń pè yí gan wọ́n ti kú yàtọ̀ fún Ànábì Ìsá nìkan o nìkan ni ò tí kú àmọ́ gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn ń pè gbogbo wọn ló ti kú kò yí báyìí nìsìn láwọn gan ẹ̀yìn wọ́n ń pè wọ́n pé ká má kẹ́yìn kú lára èyí sí ń báyìí sáà wallahi tó dájú ni pé bá áńkàlẹ̀ kò sí làákàyè kankan nígbàtí wọ́n ń pè ẹni tó ti kú ibé kọ́ yọ kú omi kí wọ́n má kú òun lágbára àti yẹkú lórí àti yẹkú lórí yẹ àà yóò bá níbẹ̀ ṣe bí tèyàn bá fẹ́ pé ẹnìyàn pé kọ́yọ̀ èyàn kú òmbi ikú ṣe bẹ́ ni tí èkú lọ ẹkẹ́yàn pé ẹni tí kò ọ̀kápá lórí ẹ̀ òun lẹ́bẹ̀ sí kú àbí ìwọ tí kú ọ̀kápá rẹ̀ yìí <laughs> mọ́jà sàánú méje kíkú kápá èmi náà ìwọ wá ń pe ẹni tí kú ti àwọn kèfèrí jọ òkín ṣe báyìí fàyíza rọ́kìbù filfulk ọlọ́wọ́ bá lẹ́kẹ́lẹ́ jẹ́ kó yé wa nínú al-Qur'an Qur'an chapter 29 verse 65 fàyíza rọ́kìbù filfulk ọlọ́wọ́ bá ní àwọn kèfèrí wọ̀nyí àwọn ọ̀sẹ́bọ́ tán bá gun ọkọ̀ ojú omi tí ìjì wá bẹ̀rẹ̀ sí máa jà lórí ọkọ̀ ojú omi tọkọ̀ fẹ́ dànù tó ti dáàrin agbami ṣe mọ̀ pé wàhálà ti dé nìyẹn lásìkò yẹn ọkọ̀ ojú omi tí wọ́n ń lò ń gbà yẹn òun náà lè dáwà mọ́ ń pè ní kenú so yíba nísìnyí nígbàtí ìjì bá dé afẹ́fẹ́ orí omi bá dé tí wave bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ lórí omi wave àwọn tó bá wà nú ọkọ̀ ojú omi wọ́n ti mọ̀ wípé àwọn ti wà ní ẹsẹ̀ kan ayé tàbí ká sọ pé ẹsẹ̀ àbọ̀ ayé ẹsẹ̀ kan àbọ̀ alkiyama wọ́n ti wà nírú ipò yẹn kìí ṣe ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ẹsẹ̀ àbọ̀ ayé yìí kan àbọ̀ alkiyama náà ti wà ń gbà yẹn tẹ́wọ́ wájú omi kan sámà ni ẹ̀rí nǹkan kan àfomi ibi tó ti pàdé pẹ̀lú sámà lójú yín lọ́ọ̀kan ẹwọ ẹ̀yìn omi kan sámà ẹwẹ̀ gbé ọ̀tún ẹ̀gbẹ́ òsì kò síbi kankan ju omi lọ ẹ̀lákùn bẹ́yàn bá máa wẹ̀ náà láì ní dẹja ẹja gẹ ìwẹ̀ tó bá wọn ẹja gan ò ní ìwẹ̀ tó bá wọn lójúmọ́ in tó fi lè mẹ́ja cover distance yẹn ni pé sẹ̀ǹpẹ́ja òun ọlọ́run bá dá kọ́mọ ẹgbẹ́nú omi tó bá rin díẹ̀ lónìí ó tó lè rin díẹ̀ lọ́la ó lè survive bẹ́ẹ̀ àmọ́ wọ́n ti ẹ̀ ó lè survive nú omi for for long period of time fún àsìkò tó pẹ́ ó kàn lè survive for a while fásìkò díẹ̀ ni tó bá ti yá tó bá ti lè kọjá agbára rẹ agbára òpin ni wàhálà ó dé so ibà nísìn àwọn kèfèrí wọ̀nyí tá bá wà nú ọkọ̀ ojú omi tí jíwá bẹ̀rẹ̀ sí máa jà lórí omi tọkọ̀ fẹ́ dànù ọlọ́ni dáẹ̀wò lọ́ha mukhlisina lahudin ọlọ́run ọba nìkan ni wọ́n máa pè láì dá nǹkan kan mí papọ̀ ọlọ́run ọba nínú àdúrà ọlọ́run nìkan ni wọ́n máa ké pè báwọn kèfèrí john ṣe rí nìyẹn a jẹ́ pé wọ́n gbà wípé táwọn bá wà nù wàhálà wọ́n gbà wípé kò sẹ́ni tó lè yọ àwọn àfọlọ́wọ́n bá ìgbà wo náà máa ń ṣẹbọ jàmáà ìgbà tára bá dẹ̀ wọ́n tí wọ́n bá rí wàhálà kankan ìgbà ẹnu ọmọ tayọ àlà tán yóò tán ìgbà táwọn bá yóò tán náà wá bẹ́kùnbẹ́kùn kiri àmọ́ wọn tayé ìsìn àtìgbà tán yóò àtìgbà tí wọn yóò kò sígbà táwọn òkín dáràn ọ̀daràn làwọn wọ́n yóò wọn káàkiri ni wọ́n ní bákan náà wà qawlihi àti pé lọ́wọ́ tó sọ pé wa idha ghashiyahum mawjun kadhulal da'u Allaha فإذا وإذا غشيهم وإذا غشيهم وإذا غشيهم موج كالذلل دعوا الله مخلصين له bá ní tí wọ́n bá ti tí máójù ìjì tó bá bò wọ́n dàrú nínú odò gẹ́gẹ́ bí ẹ̀sújò ṣe máa ń bo lẹ́yẹn tíjì bá bò wọ́n bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ni wọ́n máa pè lẹ́ni tó ẹ́sì pé wọ́n ṣe àfọ̀mọ́ dùáhù wọn fún ọlọ́run ọba nìkan wọn nípe nǹkan kan mí papọ̀ ọlọ́run ọba mọ́ wọ́n ní wa qawlihi wa idha massakumu durru في البحر ضل ما ضل من تدعون إلا إياه ọlọ́run bá ní ṣe bí tí ìnira bá mú yín tí aburú bá gbà yín mú tí ìnira bá kàn yín lórí omi ọlọ́run ọba nìkan gbogbo àwọn nǹkan míì tẹ́ ń pè yàtọ̀ fún ọlọ́run ọba yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́gbàgbé ọlọ́run ọba nìkan ló kù tẹ́ máa pè ẹ́ ní pé nǹkan yìí má ila ghairi dhalika ayat wọ́n ní àti àwọn be be be lọ nínú àwọn àyà tó pọ̀ walakin al-kuffara ghalatu anfusahum li shiddati ta'assubihim li awthanihim faza'imu annaha tuqarribuhum ila allah zulfa wa annaha shufa'ahum inda allah ma anna al-aqla yaqta'u bi nafi dhalik wọ́n ní àmọ́ àwọn kèfèrí wọ́n sì àṣìṣe nítorí wípé wọ́n ní ìfẹ́ àwọn òòṣà wọn nífẹ́ àníjù wọ́n wá rò wípé àwọn òòṣà wọ̀nyí òun ni ó sún àwọn ọmọ ọlọ́wọ́n ba àwọn òòṣà wọ̀nyí làwọn máa pè àwọn ni ọmọ wa sún àwọn ọmọ ọlọ́wọ́n ba wọ́n lè lérò pé àwọn òòṣà wọ̀nyí àwọn ni ó sì pè àwọn lọ́dọ̀ ọlọ́wọ́n ba sọ ẹjẹ́ àwọn máa pè wọ́n kán lè sì pè wá lọ́dọ̀ ọlọ́wọ́n ba wọ́n ní tó ń ti pé làákàyè gan làákàyè ń gé pọ̀n wípé nǹkan yìí tí ò tọ́ ni làákàyè ṣe kíni làákàyè ó kọ̀ tó ara làákàyè gbé wá wípé nǹkan yìí kọ́ o nǹkan tí ò wọlé ni làákàyè gé lágé tán wípé nǹkan yìí nǹkan tí ò dá ni nǹkan tí ò wọlé ni làákàyè takò bẹ́ẹ̀ so wọ́n ní eléyìí báyìí ló jẹ́ kó yọ wípé nǹkan tó hàn tó hàn tó hàn báyìí tó yẹ pé kódà àwọn kèfèrí gan gbọ́yé téèyàn bá kó sírú àwọn nǹkan báyìí ọlọ́run ọba àlékẹ́lá ò ní fún ẹ̀lẹ́ skills lórí ẹ̀lọ́jọ́ gbèdà kìyàmà nítorí wípé áklù gan ó jẹ́ kó yọ wáyé pé nǹkan yọ wọlé àwọn kèfèrí gan tó ń jẹ́ lẹ́bọ gan làákàyè tí wọn gan náà ó acknowledge wípé bí nǹkan bá dé ọlọ́run ọba nìkan là ń pè wọ́n ní tó bá fi wá lè mú èèyàn tó ya fọ́nú fọ́ra débi wípé kò tó wá gbọ́ àwọn nǹkan tó clear kódà yìí sí àwọn kèfèrí tí ó bá tó wá lè gbọ́ yé wọ́n lọ́wọ́ ní fún ẹ̀lẹ́ skills lórí àìmọ̀kan rú eléyìí lọ́jọ́ gbèdà kìyàmà alwajihu thalith ojúpẹ̀lẹ̀ lẹ́kẹta tó fi sàlàyé lórí ẹ̀ anna indahum baqiyatu inzarin mimma ja'at bihi rusulu alladhina ursilu qabla nabiyyina sallallahu alaihi wasallam ka ibrahima wa ghayrihi wọ́n lójúpẹ̀lẹ̀ lẹ́kẹta ni pé àwọn tí ẹ ní Ọlọ́run ọba àlékẹ́lá ń sọ wípé wọn ní fìyà jẹ yìí tí tó wọn fi gbé òdíjẹ́ dìde sí wọn wọ́n ní ń bẹ lọ́dọ̀ wọn àṣẹ́kù bọ ìkìlọ̀ tí àwọn òjíṣẹ́ mú wá àwọn tó yẹ sí pé ọlọ́run ọba rán síwájú ànábì sallallahu alaihi wasallam àwọn òjíṣẹ́ tọ́lọ́run ti ṣáájú rán síwájú ànábì sallallahu alaihi wasallam àṣẹ́kùbọ̀ ìkìlọ̀ wọn ó ń bẹ lọ́dọ̀ àwọn kèfèrí wọ̀nyí wọ́n ní gẹ́gẹ́ bí ànábì Ibrahim ìkìlọ̀ tánàbí Ibrahim ṣe àṣẹ́kùbọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn wọn tẹ̀lé ní àti àwọn ànábì míì tó yàtọ̀ fún ànábì Ibrahim wa anna al-hujjata qa'imatun alayhim bidhalika wọ́n ní pẹ̀lú àwọn eléyìí báyìí ẹ̀rí ti dúró lé wọn lórí wọn kàn tẹ̀lé ni wọn tẹ̀lé rí ni wa jazama bi hadha an-nawawi fi sharhi muslim wọ́n ní imamu an-nawawi wọ́n la eléyìí mẹ́lẹ̀ nínú sharhu wọn tó wọ́n ṣe lórí muslim wọ́n ní wọ́n gé léyìí lágé tán wọ́n gé nípa òun nínú tíra wa mala ilayhi al-abbadi fil ayatil bayyinat wọ́n ní ibẹ̀ náà ni al-Abbadi tẹ̀sí lórí ọ̀rọ̀ yìí ibi ọ̀rọ̀ yìí làwọn náà tẹ̀sí nínú al-ayatul bayyinat so wípé àwọn tẹ́ ń wí yìí tọ́lọ́wọ́n bá lékelá sọ àyà kalẹ̀ lé lórí pọ́lọ́wọ́n ní fìyà jẹ wọ́n yìí àyàfi tóun bá gbòjìyẹ dìde sí wọn wọ́n ní àwọn wọ̀nyí ń kọ́ o wọ́n ní ọlọ́wọ́n ọba tiẹ̀ ti gbòjìyẹ dìde sí wọn gan wọ́n ní torí pé àṣẹ́kùbọ̀ iṣẹ́ táwọn ànábì tí ó ṣáájú ànábì wa Muhammad àṣẹ́kùbọ̀ kìlọ̀ wọn ń bẹ lọ́dọ̀ wọn àwọn wọn tẹ̀lé so a jẹ́ sí pé ọlọ́run ti kó jẹ́ dìde sí wọn náà nìyẹn alwájú rọ́bìí ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tán ìfèsìlẹ̀ lórí ma já àmìnà àhàdífì sọ̀hí àti ànìyàn sallallahu alaihi wasallam òun náà ni àwọn tó wá nínú àwọn àhàdíf tó lálàáfíà látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam àdálàtì àlà anna ba'da ahlil fatrati tó ń tọ́ka sí wípé àwọn apá kan nínú àwọn tí wọ́n sẹ̀mí lásìkò tí ànábì kankan wá tọ́lọ̀wọ̀ gbádẹ́ bí kankan dìde inú náà ni wọ́n wà àwọn ẹ̀rí tọ́tọ́ka pé wọ́n wọ náà yìí páwọn kan nínú àwọn apá kan àwọn tí wọ́n sẹ̀mí lásìkò tí ọlọ́run bá lè kéré ògbé ànẹ́bì kankan dìde yìí pé wọ́n wọ náà yìí ẹ̀rí ìgá náà ti tó wípé ọlọ́run fún wọn ní àìmọ̀ kan ẹgẹ́ kò fún wọn ní àwíjàre àìmọ̀ kan nìyẹn kàmá kọ̀dámnà ba'd al-ahadith al-waridati bidhalika fi sahihi muslim wọ́n gẹ́gẹ́ bó jẹ́ sí pé a ti ṣáájú mú àwọn apá kan àwọn ẹ̀rí tó wá lórí eléyìí báyìí wá nínú sahihu muslim wa ghairihi àti inú àwọn tíra mi tó yàtọ̀ sí sahihu muslim naam wa ajaba alqa'iluna bi'udhrihim ah, bilfatrati an hadhihi alawjuh alarba'a tí a ti rí àwọn èsì tí àwọn tí wọ́n ní ọlọ́run ọba àlékẹ́lá ní fún ẹnìkankan láwíjàre àyìmàkan lọ́jọ́ gbẹ̀dàkìyàmà àwọn èsì tán fọ̀ lórí àwọn ẹ̀rí táwọn tọ́lọ́rọ̀ ọba lékè ló fún yàn láwíjàre aláìmọ̀kan àwọn èsì tán fọ̀ lórí tán mú wá àwọn tọ̀hún náà wá fẹ́ fọ̀ èsì lórí tiwọn náà ó ń kálukú jọ kẹrù wọn wá ẹ̀rí tí eré ẹ̀rí tiwa lélẹ̀ àwọn tọ̀hún fèsì lórí àwọn ẹ̀rí ti bí àwọn tọ̀hún náà dé sì padà lórí èsì tán fọ̀ lórí àwọn ẹ̀rí wọn àwọn náà sì tó fèsì lórí àwọn ẹ̀rí táwọn náà mú wá àwọn tó sọ yí pé ọlọ́run ọba àlékẹ́lá ò fún àwọn èèyàn tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá tí ò gbójìyà dìde sí yóò fún wọn ní àwíjàre páláyì màkà wọn ni wọ́n lọ́jọ́ gbé dàlùkìyàmà tí ò ní fìyà jẹ wọn àwọn náà dáhùn lórí àwọn èsì mẹ́rẹ̀ẹ̀rin táwọn tọ̀hún mú wáyìí fàájáàbù anìlwájì awwal wọ́n ní ojú pẹ̀lẹ̀ lákọ̀ọ́kọ́ tẹ dáhùn yẹn ìdáhùn lórí ẹ̀ ọ̀rọ̀ tẹ sọ ẹjá fèsì lé lórí wàhúwà káùnù ìjẹníyà tó wà níbi gbónà ọlọ́ọ̀bá wípé wà ma kunna mu'adhibina hatta nab'atha rasula tọ́lọ́ọ̀bá àlékẹ́ sọ pé àwọn ọlọ́ọ̀bá ò ní fìyà jẹ èèyàn àyàfìgbà tàbá gbé òjíjẹ́ dìde sí tọ́wá takú wípé innama huwa ta'dhibu dunyawi duna al-ukhrawi min wajhayn min wajhayn wípé ìyà tayé lọ́lọ́ọ̀bá àlékẹ́ láwí kìí sí yàtà kìyàmà wọ́n lé sí méjìlá lè fún yín lórí ẹ̀ pé ẹni ìyà tayé lọ́lọ́ọ̀bá àlékẹ́ lóhùn ò ní fi jẹ wọ́n kìí ṣe ìyà tàlkìyàmà lọ́lọ́wọ́ bá ń sọ́nù áyà yìí wọ́n ní èsì méjìlá fún yín lórí ọ̀rọ̀ tẹ́sọ yìí pé kọ̀ wọlé ọ̀nà méjìlá yìí fún yín lésì al-awwal alákọ̀ọ́kọ́ annahu khilafu zahiri al-qur'an wọ́n ní tẹ́ tún ọ́tako ìtumọ̀ tó hàn ní al-qur'an kò síbi tọ́lọ̀ ti sọ pé ìyà ayé ni ní fi o ìyà al-qiyama ní ti wọ́n ní kò síbi tọ́lọ̀ ti sọ báwọn wọ́n ní khilafu zahiri quran wọ́n ló tako ìtọ́hàn nínú ayà quran li'anna zọ́hìrọ̀ al-Qur'an intifau ta'dhibi mutlaqan wọ́n nítorí pé ń tọ́ hàn nínú àyà Qur'an ni pé Ọlọ́run ọba àlékẹ́lá ń gbé kúò ìjẹníyà ní gbogbo ọ̀nà lọ́lọ́run ti gbé kúò kéèṣe tayé nìkan mutlaqan ẹ́ ìjẹníyà pọ́nbélé ní ti tayé àti tàlkìyàmà láì sàdáyẹrí kankan láì kọ̀ yádà rẹ̀ láì dé pé ìyá tayé àbí tẹ̀yà tàlkìyàmà ìyàtọ́lọ̀ ìgbéyàkú òfún ni ní ti bọ̀rọ̀ gidi tí ò sí dídè ń bẹ̀ tí ò sí dídé àsìkò kan àbí ààyè kan àbí ìlú kan àbí ìran kan tí ò sí ń bẹ̀ tí ó bá ní sin lọ́lọ́wọ́ bá lékẹ́lá ń sọ àti yàtẹ̀yà àtàlìkìyàmà lọ́lọ́wọ́ bá lékẹ́lá gbé kú ju ká sọ pé yàáyé nìkan nágbà lérò lọ wà sọ́rọ̀fún kùrán àn zọ̀hírìhì wọ́n ní kí a wá yí kùránì ká yí kúrò lójú ọ̀nà tó gbà wá tó hàn mamnu'un wọ́n ní tó èèwọ̀ ní ọgbọ́dọ̀ tú kùránì gba òdì ká tú kùránì kúrò lójú ọ̀nà tó hàn tí gbogbo èèyàn gbọ́yé ká wá fẹ́ mú tùmọ̀ míì wá wọ́n ní mamnu'un in ta kọ̀ fún wa pé èèyàn gbọ́dọ̀ débẹ̀ ni o illa bidalilin àyàfi tẹ́ bá rí ẹ̀rí kan pé àyà kan padà wá tu bẹ́ẹ̀ àbí àdísì kan lànẹ́bí padà wá tú bẹ́ẹ̀ pín tẹ́ẹ̀ bá ti rí dẹ̀ lílù kankan tí ó tú bá yẹn ẹ gbọ́dọ̀ tú bẹ́ẹ̀ láíláí ẹ gbọ́dọ̀ tú illa bi dalilin yajibu rujuu ilayhi àyàfi tẹ́ bá rí ẹ̀rí kan tó sọ̀nà yẹn ká padà síbi ẹ̀rí yẹn lọ́yàkù so ìgbà tí ó ti wá sẹ́rí kankan ẹ fílẹ̀ bí ọlọ́run ọba àlékẹ́lá ṣe gbé wá ọlọ́run ṣe náfíù ta'dhib ọlọ́run gbé kúò ìjẹni níyà àtàyà tàlkìyàmà ọ̀nà méjì lọ́lọ́n tí ma ń jẹ èèyàn yà méjèèjì náà lọ́n gbé kú òkè ṣe tàyè nìkan kéèké tàlì ok táwọn èèyàn kan bá sọ pé ìyàlkìyàmà lọ́wọ́ ní fi jẹ wọn kọ̀sọ́ pé òun ní fi tàyè jẹ wọn kí lè sì tẹ́sọ fún wọn náà ẹ̀yin mú ti yàtàyè pé ìyáyé lọ́wọ́ ní fi jẹ wọn yóò fi tàlkìyàmà jẹ wọn ọya ẹnìkan náà sọ pé ìyà tàlkìyàmà lọ́wọ́ ní fi jẹ wọn yóò fi tàyè jẹ wọn kí lẹ fẹ́ fi sọ pé tí ń lọ ráìtì ti tẹni tọ̀hún ẹ̀rọ rọ̀ǹkì àyàfẹ́ tó bá sọ pé ọlọ́run lóhùn ní fìyà jẹ wọn kò ní fìyà jẹ wọn náà nìyẹn àkáyà tàlkìyàmà ọlọ́lọ́wò ní fìyà jẹ wọ́n so nígbà tó ti rí dẹ̀ nílùú pé táyé lọ́lọ́gbà lérò tàlkìyàmà ni fílẹ̀ bọ́lọ́n ṣe fílẹ̀ pé òun ò ní fìyà jẹ wọ́n kò ní fìyà jẹ wọ́n náà nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tàbí fèsì lẹ́yìn lórí lórí àyà yìí annal qur'ana dalla fi ayatin kathiratin an shumuli ta'adhibi al-manfiyi fil aya fil aya lit ta'adhibi fil akhirah wani qur'ani gan ó tọ́ka nínú àwọn àyà tó pọ̀ àṣùmúlì tààzíbìl mọ̀fíyì fìl àyà ó tọ́ka sí wípé ìgbé ìfìyàjẹni tọ́lọ̀mọba àlékẹ́lá lóhun ò ní fìyàjẹ̀rẹ̀ yẹn wípé ó kó gbogbo ọ̀nà tọ́lọ̀mọba àlékẹ́lá mọ́ ń fìyàjẹ̀yàn sínú ni àtàyàtà alkiyama wọ́n láyà kùránì tọ́pọ̀ gan tọ́ka lórí pé gbogbo ọ̀nà tọ́lọ̀n ti mọ́ fìyàjẹ̀yàn lọ́lọ́n ti lóhun ní fìyàjẹ̀ wọn àtàyàtà méjèèjì ló kó sínú wọ́n láyà wọ́n yà tọ́pọ̀ ó dálà lórí ẹ̀ naam kakọlihi wọ́n ni an ṣimúlì ta'adhibi al-manfiyi fil ayati ta'adhibi fil akhirati kakọlihi wọ́n ni gẹ́bí gbónà ọlọ́run bá tó sọ pé kullama ulqiya fiha fawj ọlọ́ni gbogbo kígbà tí wọ́n bá ti ń kó àwọn ọmọ náà sínú náà tó bá ń kó wọn síbẹ̀ níjọ níjọ sa'alahum khazanatuha ọlọ́ni àwọn màláìkà ti ń sọ́nà wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ àwọn ọmọ náà yìí alam ya'tikum nadhir ǹjẹ́ olùkìlọ̀ òdé wá bá olùkìlọ̀ wá bá yín lé ayé ni tí olùkìlọ̀ wá bá yín tẹ́yìn fi dọmọ náà ni ó túmọ̀ sí pé ìbéèrè yẹn jẹ́ pẹ́yàn yín pé à tó bá yẹ pọ́lùkìlọ̀ wá dé bá tó lọ́pàá yẹ pọ́lùkìlọ̀ wá ba yín ẹ̀lẹ̀ lẹ́skíùsì tẹ́ ní wọná à sólùkìlọ̀ wá bá yín pọ́lùkìlọ̀ wá bá yín àjẹ́ sí pé ẹskíùsì tẹ́ lè ní tẹ̀fíníjọ́ mọ́ náà o ó ti kú o òun náà ní kẹ́ fún wa ń pé olùkìlọ̀ wá báyìí ìgbà tó olùkìlọ̀ ti wá báyìí yẹn kò sí excuse mọ́ nìyẹn ó túmọ̀ sí pé lọ́jọ́ gbé dàkì yá mẹ́gàn wọ́n sì tún lọ́wọ́ wọn so ẹ nísìn wípé in tó lè láyé kò ń bi yà náà ni pé alam a jẹ́ sí pé in tó lè gbé ìyà kìyàmà kúrò fún pé mọ̀ ń sẹ́mi kò sẹ́ni tí ó lè parọ́ ọjọ́ gbẹ̀dọ̀ kìyàmà kódà bọ́ fẹ́ parọ́ gan òní rọ́pa wọ́n ní à ah, olùkìlọ́ wá bá wà wà lágbọ́ ẹ̀hẹ́n tó bá ti wá bá yín tẹ̀ bá ti gbọ́ ọya inú náà ó túnmọ̀ sí pé àìmọ̀kángán tó jẹ́ skis lọ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà wọ́n wọ́n lè ní ẹ̀rí wípé wọn ní fìyà jẹ wọn lọ́jọ́ gbẹ̀dà kìyàmà illa ba'da inzari rusul àyàfi lẹ́yìn táwọn ànábì ọlọ́run bá ti wá kìlọ̀ fún wọn láyé ní ó tó máa fìyà jẹ wọn lọ́jọ́ gbẹ̀dà kìyàmà kama taqaddama idahu fil ayatil qur'an bil ayatil gẹ́gbẹ́ jẹ́ sí pé àlàyé rẹ̀ ti ṣáájú pẹ̀lú àwọn àyà qur'an tí ó ti ṣàlàyé ẹ̀ síwájú wa ajabu anil wajhi thani wọ́n èsì lórí ojú pẹ̀lẹ́lẹ̀ kejì tẹ́ mú wá tẹ́ fi sọ yí pé àwọn ẹ̀rí tá a mú wáyọ̀ wọlé وهو أن محل العذر بالفترة في غير الواضح الذي لا يخفى على أحد بنفس الجوابين المذكورين آنفا wọ́n ní ìdáhùn tẹ́ mú wá lórí pé a ìfúnyàn ní ẹskíùsì igbe kò ní jíyà nígbàtí ó bá sẹ̀mí lásìkò tó yẹ pé wọ́n gbé òjíṣẹ́ kankan dìde sí wọ́n yóò máa wọlé níbi àwọn àlámọ̀rí tí ò bá clear níwọ̀n nípa àwọn àlámọ̀rí tí èsè pó fojú hàn tí èsè pé gbogbo èèyàn ló gbọ́yé wọ́n nírò àwọn àlámọ̀rí báyìí tó bá kó sí nìkan ní ọmọ jìyà pé ń tẹ́ ẹ sọ yìí wípé àmọ́ tí ò bá ti rújú tọ́jẹ́ tó clear gbogbo ẹni tó bá kó sí yóò jìyà tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ní irú dáhùn méjì tá fún yín lálákọ̀ọ́kọ́ náà láfún yín lẹ́lẹ́kejì náà pé ìbò láyà ti sọ bá ń pé eléyìí tó bá ti clear láàmà fi àjẹyàn lé lórí ẹ̀mẹ́lẹ̀ tí ó bá ti clear a máa sàmójúkò fún yẹn wọ́n láyà wo ló wí bẹ́ẹ̀ àdìsá nẹ́bí wo lọ́yìn bẹ́ẹ̀ pé eléyìí tó bá ti wá clear òun láàmà fi àjẹyàn lé lórí tó yẹ kí gbogbo èèyàn gan gbọ́yé tó yẹ bá nísìn tó yẹ pé làákàyè gan ó jẹ́ kó yọ pé nǹkan yìí ọ̀dà tẹ́ntọ́ bá tún wá kó sí yóò jìyà àmọ́ tí tí ó bá yẹ kó pamọ́ tí gbogbo èèyàn gbọ́yé a mọ̀ fún ẹlẹ́sìsì lórí ẹ̀ wọ́n aláyàwó lọ sọ bẹ́ẹ̀ wọ́n ládìsí ànábì wọ́n lọ́yìn àbáhùn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn àyà kùránì gan tún ti dálà lórí pé eléyìí ò rí bẹ́ẹ̀ wọ́n ní èsì méjì ta sọ láàkọ́ iná ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ní li in tó hàn nínú al-Qur'an falabudda lahu min dalilin yajibu ruju'u ilayhi wọ́n ní irú nǹkan báyìí tẹ́ bá fẹ́ mú wá ó gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fún wa lẹ́rìí kan tó dọ̀ràn yẹn ká sí kíni ká padà sórí ẹ̀ ẹ gbọ́dọ̀ fún wa lẹ́rìí kan tó yẹ pé ọ̀ràn yẹn ní kíni ká padà sórí ẹ̀rí yẹn tẹ́ bá ti lè rí mú wá wọ́n ní wàlí annallaha nassa ala anna ahlan nari ma'udhibu biha hatta kadhabu rusula fi dari dunya wọ́n ní àti pé dájúdájú ó làmọ́lẹ̀ wípé àwọn ọmọ iná wọ́n jìyà nínú iná ọlọ́wọ́n bá lékelé fi iná jẹ wọ́n yà wípé akọ́lọ́wọ́n bá lékelé òní jẹ wọ́n yà jàre ala anna ahlan nari ma udhibu biha pé àwọn ọmọ iná wọn fi ya iná jẹ wọ́n hatta kadhabu rusula fi dari dunya àyàfi ìgbà tí wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ nílé ayé ajẹ́kọ̀ọ́ jíṣẹ́ wá bá wọn wọ́n pè wọ́n nírọ́ ni ló fìyà jẹ wọ́n bójí sí ọ̀bá ti wá báwọn bèèlé tí wó rí pè nírọ́ wọn ní jíyà wọ́n ní báyìí ìzárihim min zárika al-kufri al-wadih lẹ́yìn táwọn òjíṣẹ́ ti kìlọ̀ fún wọn níbi kúfùrù wọn tó clear tó ń ṣe yẹn kama taqaddama idahuhu wọ́n ní gẹ́gbẹ́ ìjẹ́sí pé àlàyé rẹ̀ ti ṣe kí ni ó ti ṣáájú wa ajabu anil wajhi thalith wọ́n lójú pọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tán mú wá wọ́n tó dáhùn lórí yẹn náà alladhi tí ìmáàmù náwáwí tiẹ̀ táwọn tiẹ̀ gé pàún wọ́n ni wọ́n fèsì lórí yẹn náà wà máa la ilé ìlà àbádí ibi tó yẹ pé a ní ibẹ̀ ni àbádí náà tẹ̀ sí yẹn wọ́n fèsì lé lórí wà wà qiyamul hujjati alayhi bi idhari rusuli alladhina arsilu qablahu sallallahu alayhi wa sallam wípé òun náà ni pé ẹ̀rí ti dúó lé wọn lórí pẹ̀lú ìkìlọ̀ àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n lékelé arán òjíṣẹ́ ríwájú ànábì sallallahu alayhi wa àwọn ẹ̀rí yẹn náà àwọn òjíṣẹ́ tọ́lọ̀mọba àlékẹ́lá rán pẹ̀lú kìlọ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam àwọn ẹ̀rí àwọn ìkìlọ̀ tí wọ́n yẹn náà ẹ̀rí ló jẹ́ lórí àwọn eléyìí bí anna qawluhu aw asafin alazim wọ́n ní alladhina ursilu qablahu sallallahu alaihi wasallam bí annahu qawlun batilun bila shak wọ́n ní ọ̀rọ̀ yìí kọ́ ọ̀rọ̀ tí tí ò wọlé rárá ni láì sí èméjì ń bẹ ọ̀rọ̀ burúkú gbáà ni ọ̀rọ̀ bàjẹ́ ni ọ̀rọ̀ tí kò dáa ni láì sí èméjì ń bẹ li kathrati al-ayati al-qur'aniyyati al-musarrihatu bi butlanihi wọ́n ní torí àwọn ayé pọ̀ tó wọnú al-qur'an tó ń lámọ́lẹ̀ wípé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yí ń ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni ọ̀rọ̀ tó bàjẹ́ ni li anna muqtadahu annahum unziru ala alsinati ba'di rusuli wọ́n ní tó gbé ìtumọ̀ tẹ́ ń sọ ni wípé àwọn wọ̀nyí ọlọ́wọ́n bá lékẹ́ láti kìlọ̀ fún wọn lórí àwọn lórí àwọn àwọn apákan òjíṣẹ́ walkur'ani walkur'anu yanfi hadha nafyan batan باتا، ayatin kathira wọ́n ní ọ̀rọ̀ tẹ́ ń sọ ìkùránì tí ẹ tako nafyan batan ní ti tako pátápátá níbi nínú àwọn àyà tó pọ̀ níbi ká sọ wípé àwọn ànẹ́bì tó kọjá lọ ọlọ́run ti kìlọ̀ fún àwọn àlùmọ̀ yẹn lórí àwọn ànẹ́bì tó kọjá lọ wọ́n ní kùránì tako ọ̀rọ̀ yẹn gan pé kò rí bẹ́ẹ̀ pẹ̀lú nínú àwọn àyà tó pọ̀ kàkọ́ọ̀lìhì fi yasin wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ nínú suratu yasin ọlọ́run ọba ní litunzira qawman ma unzira aba'uhum fahum ghafilun ọlọ́run bá ní aṣọ alkùránì kalẹ̀ fún rí ànábì sallallahu alaihi wasallam litunzira qauman kó lè bá wa máa fi ṣe ìkìlọ̀ fún àwọn ìjọ kan ìyẹn làwọn lárúbáwá ma unzira aba'uhum tó jẹ́ sí pé àrán olùkìlọ̀ kankan sí àwọn bàbá wọn tó jẹ́ sí pé ànábì kankan ò wá kìlọ̀ fún àti ìgbànábì kankan dìde sí àwọn rí wahum ghafilun tí wọ́n sì jẹ́ aláìmọ̀kan tí wọ́n jẹ́ ẹni tó ṣe kan nípa òfin Ọlọ́run Ọba tí wọ́n jẹ́ ẹni tó ya fọ́nú fọ́ra sí òfin Ọlọ́run Ọba so Al-Qur'an jẹ́ kó yẹ ma unzira aba kò sí ànẹ́bì kankan tá a rán pé kọ́ wá kìlọ̀ fáwọn bàbá wọn ṣáájú ẹ̀yìn sọ àwọn ànẹ́bì tó kọjá lọ ìdárù ni ó máa ṣe kí ni ni ó máa jẹ́ ẹ̀rí lórí àwọn àwọn alkùnrin lẹ́jẹ́ kó yàgbé kò lè jẹ́ kìlọ̀ lórí wọn àárán nẹ́bì sí wọn nítorí pé àárán olùkìlọ̀ kankan sáájú wọn rí ìtumọ̀ nípa àwọn nẹ́bì tá a ti rán síwájú wọn yìí kìí sí àwọn ìjọ lárúbáwá láran sí so kò sí òjíṣẹ́ kankan pẹ̀lú àyà yìí kò sí òjíṣẹ́ kankan tó sáájú wá bá wọn lárúbáwá nìyẹn wọ́n ní wà má fi qawlihi má ń fírọ̀ àbá wọ́n ní má tí ó ń ṣe náfíù ní tó negate wípé àgbójíṣẹ́ kàkà láti wá kìlọ̀ fún wọn ni la mausula wọ́n ní la mausula kìí ṣe lè ta fi sọ ọ̀rọ̀ papọ̀ watadullu lidhalika alfa'u fi qawlihi wọ́n ní fáwù tó wà níbi gbólóhùn ọlọ́wọ̀n bá tọ́ pé fahum ghafilun ni wa ka qawlihi fi alqasas aya tó wà nínú irú aya tó wà nínú suratul qasas òun náà takò aya wo ọlọ́ni wa ma kunta bi janibi tur ọlọ́ni ìrìn ànábì ó sí ní ẹ̀gbẹ́ jábálù tur nígbàtà pé ànábì musa sọ pé ó sí mbẹ̀ wa ma kunta bi janibi tur ọlọ́ni ìrìn ànábì sallallahu alaihi wasallam ó sí ní ẹ̀gbẹ́ òkè àtur nígbàtà pé ànábì musa idh nadayna nígbàtà pé ànábì musa walakin rahmatan min rabbika a máa ṣe rí ànábì a anu ọ ní àánú látọ̀dọ̀ ọlọ́run ọba tá a rán sí gbogbo ayé litunzira qawman ma atahum min nadhirin min qablik ọlọ́run ọba ní a sí ọ ní àánú látọ̀dọ̀ ọlọ́run ọba ọba rẹ wá a sí gbogbo ayé látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ kí o lè bá wa máa kìlọ̀ fún àwọn ìjọ kan ma àtàhùn ma àtàhùn min nàfíìrì min kọ́blìkà tó jẹ́ sí pé olùkìlọ̀ kan ò ṣáájú rẹ̀ wá bá wọn rí ẹ̀yin sì sọ wípé àwọn olùkìlọ̀ àwọn ànábì tó kọjá lọ ìkìlọ̀ olùkìlọ̀ náà jẹ́ fáwọn wọ̀nyí náà ọlọ́run ní wọn olùkìlọ̀ kan ò ṣáájú ànábì wá bá wọn rí so mẹ́sẹ́jì wọn kò dọ́dọ̀ àwọn táwọn wí kò yé báyìí nísìnyí ma àtàhùn min nàfíìrì min kọ́blìkà olùkìlọ̀ kan síwájú rẹ̀ ànábì òde wá bá wọn rí táàfù wá sọ pé ìkìlọ̀ wọn wà binding lórí wọn wa qawlihi fi sura fi sábà wọ́n ní bákan náà irú ẹ̀ náà ní gbóná ọlọ́wọ́ bá tọ́ sọ nínú suratu sábà wa ma ataynahum min kutubin yadrusunaha wa ma arsalna wa ma arsalna ilayhim min ọlọ́wọ́ bá ní àwọn lárúbáwá a wọn láwọn tíra kankan tí wọ́n ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọlọ́run bá láàsọ tíra kankan kalẹ̀ fún wọn tó ń kàárí tẹ́lẹ̀ láti fi mọ òfin ọlọ́run bá wa ma arsalna ilayhi min qablik min a sì rán òjíṣẹ́ kankan sáájú rẹ̀ ànábì tó jẹ́ olùkìlọ̀ fún wọn rí a fún wọn tíra rí àbí síwájú ànábì àfáwọn lárúbáwá tíra ni àwọn ọmọ israẹli tíra a fún lárúbáwá tíra síwájú ànábì sallallahu alaihi wasallam sọ́lọ́wọ́n bá lékelá gbé ànábì musa sí ó gbé ni ó gbà nẹ́bí Ìsá dìde sọ ebi a kò rán mi àyàfi sí àgùntàn Israẹli tó sọnù ẹ́ ṣe bí nǹkan tó wà ń bẹ nìyẹn naam wakakọ́lìhì fi alif lam mim as-sajda wọ́n ní bákan náà lọ́jọ́ orúgbónà ọlọ́wọ́n bá tó wà nínú suratu as-sajda alif lam mim as

ọ̀rọ̀ tá ń sọ ẹ̀ orí bẹ́ẹ̀ bóyẹ̀ ní wípé òdodo ni látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba rẹ alukur'an sísọ kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tánàbí nké fún yìí òdodo ni látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba rẹ o litunzira qawma asọ kalẹ̀ fún ìrìn ànábì kó lè bá a máa fi ṣe ìkìlọ̀ fáwọn ìjọ kan ma atahum min nadhiri min qablik tó jẹ́ sí pé olùkìlọ̀ kan ṣáájú rẹ̀ wá bá wọn rí ila ghayri dhalika min ayat wọ́n ní nínú àwọn àyà tó pọ̀ tó wá lórí ẹ̀ so eléyìí báyìí tẹ́ sọ wípé àwọn ìkìlọ̀ àwọn ànábì tó ṣáájú ànábì wa Muhammad ó ti wà lórí tiwọn náà wọ́n lélẹ̀ báyìí wọ́n ní kò wọlé nítorí pé ọlọ́run bá àlékẹ́lá ó takorú ọ̀rọ̀ yìí nínú al-Qur'anul Karim páwọn lárúbáwá ń kọ́ olùkìlọ̀ kan ṣáájú wa bá wọn rí orí báyìí nísìn so ìjọ kan ní tó ẹ́sì pé à fún wọn ní tíra ṣáájú rí àsìrò òjíṣẹ́ kankan dìde sí wọn gbójíṣẹ́ kankan dìde bẹ́ẹ̀ náà lọ́mọ Nàìjíríà náà àbí

kọ́mọ̀ bà jẹ́ sí pẹ́ nìkan oníṣẹ́ kí ni kò ní rójíṣẹ́ naam wọ́n wá ajábù anìlwájì rọ́bìrì wọ́n wá dáhùn wọ́n fèsì lórí ojúpọ̀lẹ́lẹ̀ kẹrin náà bí anna tilkal ahadith alwarida fi sahihi muslim wípé àwọn hadithu tí ó wá nínú sahihi muslim tẹ wáyẹn wa ghayrahu àtàwọn mí tó yàtọ̀ sí akhbarun ahad hey kéwúládé o wọ́n ní àwọn àhàdìsù tẹ́ mú wá nínú sahihu muslim yẹn wọ́n ní àwọn ìrókà ni tó jẹ́ sí pé àhádù ni àwọn ẹnìkan méjì nínú àwọn sọ̀hábà lọ́gbà wá tí ò dépò mutawatir ẹnìkan méjì mẹ́ta nínú àwọn sọ̀hábà lọ́gbà wá wọ́n ní yíkọ́dàmù àìlíhàl qati'u wọ́n ní àwọn ẹ̀rí tóun jẹ́ alkọ́tù ìtọ́jẹ́ mutawatir agbọ́dọ̀ gbélékè ahad yẹn ni pé a ní fi hadithu sahihu muslim hadithu baba nabi tẹmuwayi hadithu ya nabi sallallahu ala'uwasalam tẹmuwayi sẹ n parí sáájú muwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ni akhbarun ahad ni a lè fi tako aya Qur'an tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé kọ̀tọ̀íyà ni yẹn ni pé kọ̀tọ̀íyà tó thubut tó yẹ bá ní ṣe mutawatir ni ṣe rí ọ̀rọ̀ tí sheikh muhammad bin amin ashinqiti sọ bí báyìí ọ̀rọ̀ yìí ẹ̀rọ ńlá ńlá ni <laughs> ẹ̀rọ ńlá pátápátá gbáà ni nítorí wípé almanhaju sahih walmawkifu sahih arrajihu mawkifu tó lálàáfíà tó tẹ̀sùnwọ̀n òun náà ni pé akhbarul ahad tufidu al wa tufidu al kama tufiduhu akhbarul mutawatira so ẹ bá nísìn gẹ́gẹ́ bí àwọn àwọn mutawatir sẹ́rí ok in ti sàlàyé sẹ́rí àwọn ìró tí a bá rí ẹyọ kan nínú sọ̀hábà tó bá mú wá ẹyọ kan náà sọ̀hábà tàbárí tó bá mú wá ó ń túmọ̀ ó dẹ̀ ń wúlò ó dẹ̀ ń wúlò fún wa ká ní ìmàmà dájú lórí ẹ̀ ká má ṣe èméjì lórí ẹ̀ ó dẹ̀ wúlò sí pé ká yọ ìmọ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ilé ìtọ́pọ̀nà sọ̀hábà náà bá gbà wá nítorí wípé àtẹnìkan àti ọ̀pọ̀ àwọn sọ̀hábà gbogbo wá wátá ìdúlù ni a ní ti torí kan lọ́gbà hadithu kan ẹ ó sì wá lè nìkan lọ́gbà wá so a pé a lè fi gbogbo ẹ̀mí balẹ̀ pé ó jódodo so bá nísìn so tá a bá wá rí eléyìí tọ́pọ̀ táwọn tọ́pọ̀ gbà wá a jẹ́ pé a máa gbé e lékè inú tó bá jẹ́ sí pé àhádì lọ́gbà wá so bá nísìn ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ nípa wípé akhbaru ahad wípé ó àfádà avon pé ohun túmọ̀ sí pé rọ́nù ni àbámọ́dá ni kìí ṣe tí ó dáni lójú pátápátá tí kìí bá ṣe pé àbámọ́dá ni pé ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ tí ó bá ní sí ọ̀rọ̀ yìí ó tako manhaj ilé tó rinlẹ̀ òun náà ni pé àti akhbaru ahad àti mutawatir gbogbo ẹ̀ pátápátá so òun náà ni ipò kan náà ni wọ́n wà ṣùgbọ́n bí tí mo ti lọ gbé kéwú ńlá níbí ni pé ṣe rí ẹni tó bá sọrú ọ̀rọ̀ yìí ẹni tó bá sọrú ọ̀rọ̀ tí Sheikh Muhammadul Amin Ashinqiti bá tó sọ yìí mo fi Ọlọ́run bá búra jàbátá ò ní kèfèrí ni jàbátá ò ní ẹni tó bá sọrú ọ̀rọ̀ yìí pé akhbaru ahad ó àfádà zon ṣé bá ní ṣẹgẹ́ bí wọ́n yẹ sọ yìí pé a lè akhbaru ahad a lè gbé lé mutawatir lórí àlégbélé dẹ̀lílì tó yẹ pé ó sàbátà ó rinlẹ̀ ṣubútan kọ̀tọ̀íyàn kéde ṣubútan zọ̀níyàn ní ìrìnlẹ̀ kọ̀tọ̀í ìrìnlẹ̀ kọ̀tọ̀í ni pé ìrìnlẹ̀ tí ò síyè méjì ń bẹ ìrìnlẹ̀ tí ò síyè méjì ń bẹ àlè fi wéré tó yẹ pé ìrìnlẹ̀ rẹ̀ zọ́nù la fi fi rinlẹ̀ kìí ṣe pé yẹ̀kín kìí ṣe àmọ̀dájú jàbátálẹ̀ ń tọ́wá sọ orú ọ̀rọ̀ yìí olóní bídíà ní ó ti di kèfèrí torí irú ọ̀rọ̀ yí ń kọ́ o ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ manhaj ẹ wá sọ ẹ wá bá mi sọ fún jàbàtà báyìí wípé nínú àwọn tí ń pè ní kèfèrí ó gbọ́dọ̀ hádi Sheikh Mohamed Aminu Ashinkiti ó gbọ́dọ̀ hádi wọn sí o torí pé náà ti sọ yìí bó ṣe pé Abu Hanifa ní kèfèrí bó ṣe pé Imam Ibn Hajar ní kèfèrí Ibn Qudama al-Maqdisi tó pè ní kéfèrí alimamu Shawkani tó pè ní kéfèrí Abubakar Jabir al-Jazairi tó pè ní kéfèrí Bakru Abu Zaid tó pè ní kéfèrí Ibn Hajar mo ti ṣàlàyé yẹn tó pè ní kéfèrí ó ti yọ náwáyé kú pẹ̀lú àìmọ̀kan bóhun ṣe pé Sheikh Abdullahi Jibrin tó pè wọ́n ní kéfèrí ó pé sheikh muhammadu al-amin ashinkiti ó pọ̀ wọ́n ní kèfèrí ibi ta bá kéwúdé yìí o kò yí bá nísìn ó pọ̀ wọ́n kèfèrí ṣe bá nísìn kẹ́lẹ̀ bá wọn pé ọkùnrin yẹn in tó dálẹ̀ yóò kàn máa hákúfùrù fáwọn èèyàn lọ ni yóò kàn máa pín kèfèrí lé àwọn èèyàn lọ́wọ́ báyìí ni yóò kàn máa pín lé wọn lọ́wọ́ báyìí ni manhajù burúkú wallahi manhajù burúkú ní pẹ̀gbèsí manhajì tí ó dagbáà ni zalla lélẹ́yìí zalla kan sọ pé ẹsẹ̀ olùmọ̀kan yẹ́gẹ̀ rẹ̀ tí ò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí torí pé kò sí ma'asum la ma ma'asuma illa man asama Allah àbí ẹ̀kọ́ ni kò sẹ́ni kankan tó tó tí tá sọ́kù ń bí àṣìṣe àyàfi ẹn tọ́lọ̀ bàdíkà bá dáàbòbò so ibà ní sí kò sí isma fẹ́ nìkankan kò sẹ́ni kankan tí ó ní isma àyàfi annabi sallallahu alaihi wasallam ó ní kálọ́lọ́wọ́ bá lékẹ́lá fún ní isma níbi àwọn ṣẹ̀rí níbi àwọn òfin tọ́lọ̀ bá ran tọ́lọ̀ bá fi ran annabi ò lè ṣiṣẹ́ jẹ́ láíláí ó ti wà ma'asum kò lè ṣe mistake nínú iṣẹ́ tọ́lọ̀ bá lékẹ́lá fi ran ṣé bá nísìn àmọ́ níbi ká lo nǹkan gan ká tẹ̀lé òfin Ọlọ́run bá gan annabi náà máa ṣe mistake mẹ́ ìyẹn ni abasa wa an ja'ahu al'a'ma sama kwa nabi ṣe mistake ni abi ko ni wa ma yudrika la'allahu yazakka aw yadhakkar fatanfa'uhu adh-dhikr Ọlọ́run ba le kiola ó pè anabi ṣàkíyèsí lórí asise ta nabi sallallahu alaihi wasallam ṣe àti aya aya tó tó wà nínú suratu suratul kahf tó sọ yi pé Ọlọ́run ba ni واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطيع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe bá ní sí nínú àwọn ibi tó ẹ́sì pé kìíní a máa ń bí iṣẹ́ tọ́lọ̀wọ́ bá lè kẹ́rà fi rán nẹ́bí sallallahu alaihi wasallam jẹ́ fún wa màásùmù lànàbí ànàbí ò lè ṣe mísẹ́ kò lè ṣiṣẹ́ jẹ́ láyé ọlọ́run ọba àlékẹ́lá ti sọ nítorí ìtọ́nà ọba àlékẹ́lá gbélé lọ́wọ́ ẹ̀já gbádùn wa náà níparí òun náà ni pé wọ́n ní ṣéèkì ní hadithu yí ń o wọ́n ní àhadithu tẹ́múwà wọ́n ní àkùbárù ni wọ́n ní a lè fi tako aya Qur'an tàti kówá so ibá ní sin torí pé kí ni o torí pé ìyẹn dalilun qat'iyyu ni kí ṣe dhanniyyu so ibá ní sin yìí wa huwa qawluhu wọn lónà ìgbónà ọlọ́run bá tó sọ pé wa ma kunna mu'adhdhibina hatta nab'atha rasula Sheikh Al-Albani ti fèsì lórí àwọn àhàdìsù yìí àti kàsíwájú abẹ́ẹ̀kọ́ ni wọ́n ti fèsì lórí àhàdìsù uh, bàbá báyìí uh, mistake ni naam eléyìí báyìí ó ní wa qawluhu kullama ulqiya fiha fawj gbólóhùn ọlọ́wọ́ bá tó sọ pé gbogbo àkíbà tí a bá ń kó àwọn ìjọ kèfèrí sínú náà sa'alahum khazanatuha lam ya'tikum nadhir qalu bala àwọn tí ń sọ iná àwọn màláíkà tí ń sọ náà bí wọ́n lè pé ṣé olùkìlọ̀ wá báyìí ni wọ́n ma ní bẹ́ẹ̀ ni olùkìlọ̀ wà wa nahwu dhalika min al-ayat wọ́n ní àtàwọn tó tún jọba yìí à nínú àwọn áyà tó pọ̀ tó pọ̀ tọ́lọ̀mù bá ti mú wá na'am insha Allah ta'ala ó ṣe ṣe kọjẹ́ sí pé ibi tí yá láǹfàní àti bí ó sí lálẹ́ ìlélé báyìí so òun náà ni èsì tí ó jẹ́ èsì tí àwọn àfà tí wọ́n sọ fún wa wípé al-udhr bi jahl ńkọ́ ó ń bẹ nínú ọ̀rọ̀ àwọn alámẹ̀rí tí èèyàn bá nímọ̀ nípa rẹ̀ tí èèyàn bẹ fi kú lórí ẹ̀ ọlọ́run bá lékẹ́lẹ́ fi hàn ní àwíjàre pálá ìmọ̀kan lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà èsì tán fọ̀ lórí àwọn tó ń ní kò sí eléyìí báyìí nínú kò wọlé nínú òṣùwọ̀n tọ́lọ́run bá inshallah ta'ala a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ torí pé aya tí a kéyì kullama ulkiya fiha faujun sa'alahum khazanatu alam ya'tikum nadhir qalu bala ila akhiril aya títí débi táyà yẹn parí sí àwọn àwọn àfáwọn yìí wọ́n tún jọ fèsì fúnra wọn lórí àgbóyé aya yìí náà so àwọn tó ń fèsì àti kà síwájú àwọn tí wọ́n sọ pé al-udhr bi jali wọlé àwọn náà tó ń dé sí padà fún wọn tó ẹ́ pọ̀rọ̀ tí wọ́n là ń kà lọ báyìí lórí èsì tí àwọn tó ń fọ̀ lórí àwọn ẹ̀rí tí so èsì tán fọ́ lórí àyà yìí so súnmọ́ kí a bẹ̀rẹ̀ lórí ẹ̀ inṣáàlọ́ ta'ala ní ọ̀sẹ̀ tí ń bọ̀ so inṣáàlọ́ ta'ala tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn náà láti ọ̀rọ̀ nípa al-udhr rijal tí a ń bá lọ so ibà ní sinso inṣáàlọ́ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn a fi ọ̀rọ̀ sheikh alimam ibn kathir rahimahullahu ta'ala àti àwọn ẹ̀rí táwọn láfi parí ẹ̀ so ibà ní so inṣáàlọ́ ta'ala a eléyìí tí ó rinlẹ̀ jù àti àwọn ntí àwọn àfà àwọn májẹ̀mú tí wọ́n fi sí ọ̀rọ̀ àríwíjúbìjáàlì tí a fi ní símú ọ̀rọ̀ wípé ká fún yẹn lẹ́skíwìsì páláyìmọ̀ kan ni lórí tó bá ṣe tó fi kú lórí ẹ̀ tí ó mọ̀ dájọ́ nǹkan yẹn tí ó mọ̀ pọ́lọ̀ wọn bá lékẹ́lọ́ fẹ́ tó fi kú kí làwọn conditions tó wà ń bẹ̀ so ibà nísìn so kí làwọn nǹkan kan tó yẹ sí pé ó sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó fi jẹ́ sí pé àkànnímọ̀ sí nǹkan yẹn mú àdẹ̀nímọ̀ sí gbọ́yé so ibà ní inshallah ta'ala tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ a parí so inshallah ta'ala sọ̀bẹ́ náà bá lékẹ́ lákí ọlọ́run bá kí ó sànú wa aburú ó kéré ó tóbi kọ́lọ́run bá lékẹ́ lákí àwọn wa abẹ́lọ́run bá kí ọlọ́run bá a mọ òdodo lódodo kọ́lọ́run bá kó jẹ́ ká lè máa tẹ̀lé kọ́lọ́run bá kó jẹ́ kí a mọ irọ́ kọ́lọ́wọ́n bá alékíọ́lá sì jí ká lè jìnà sí abẹ́lọ́wọ́n bá alékíọ́lá kọ́lọ́wọ́n bá kí ó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró sí orí Islam hatta nalqa tí tá fi pàdé ọlọ́wọ́n bá lọ́jọ́ gbèrè alqiyama abẹ́lọ́wọ́n bá àwọn ìbáàdà wa kọ́lọ́wọ́n bá alékíọ́lá kó gbà lọ́wọ́ wa kọ́lọ́wọ́n bá alékíọ́lá kó dẹ̀ fún wa lókun àtagbára láti máa tẹ̀síwájú lórí àwọn ìbáàdà àti náà àwọn ilé tá a ti ń ṣe kọ́lọ́wọ́n bá kọ́mọ́dé kó bọ́ kí ó sì rọrùn fún wa láti máa rí أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Yeah. Yes.